lórí wípé a tiẹ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ Mohbad lásán ẹ̀ẹ́gbélé gbọ́ but ẹ jẹ́ máa kí gbogbo wa pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí thank God for how was your um, Sunday yes and how was your weekend because láti <laughs> láti ọjọ́ Thursday I have not come on live stream yes because I know that uh, Sunday would have been the time that we will come together and chat and you know and talk but then our team leader came out you know to come and talk to come and calm everybody down so definitely wọ́n dẹ̀ ti gbọ́ all the people that he addressed that matter to they heard it well people that are talking about thirty million naira people that are talking about uh, they are dancing because they postpone corona ah ó lóun ló ń bímọ òun báwo ni tiyín wá ṣe wá fẹ́ dáa àwọn public he answered everybody accordingly and that makes it very wonderful so i welcome everybody mo kí gbogbo wa wípé a káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun yes for us it is a new week o even if it is Tuesday it is a new week and it is our prayer time so I give God the glory for that that we are able to gather again wípé a tún lè ríra you know so thank you for those of you that are here please help me tap you know you know this TikTok rule now the moment you do you have we have more likes people will join in my question to uh, today who no dey forgive pass na husband or na wife who dey keep something inside pass wey go say e no go forgive na woman abi na man inside marriage na dey talk o oh. i no talk about um, because me i be marriage advocate uh -huh. anything wey wey uh, have to do with marriage like this na im na im dey bite me body ah because i know say if if man or woman marry well eh their life dey better well well okay well now i ask oh some some people don dey ask me and uh, dem don dey answer me shey na man na im dey vex pass wey dey keep something my daughter is there na im dey keep something inside belle pass wey wey go hold am for chest or na woman ahe na that question i come see so many things wey i to wey i take back am up na im make me dey ask oh say who dey keep matter inside most whether na woman o whether for inside marriage o oh, eh, eh, i no talk say for any other place i dey talk about marriage because example come dey you know that mama mohbad voice note now wey she dey talk talk talk he no go forgive uh, uh, uh, josie because na josie dey call am he no go forgive josie because he do this because he do that i know say na that matter dey im mind na im make am say when she go enter that place wey she enter if to say she she she sabi forgive even the thing wey she dey quote say the man do sef the man no do am i no dey you go ask me shey i dey inside that marriage abi i dey there i no dey there but her action as she come come back now don come prove yorùbá máa ní pé wọ́n ní à ń pè ẹ́ ni ole òun gbọ́ ọmọ ẹranjó we go dey follow am everything so once again i welcome all of una ẹ o yes thank you. Eh? Welcome, sir. Welcome, ma. God bless you. So thank you for the gift. Now, my question, let me ask last ask it again. In a marriage or in any marriage, who do you think is guilty of not forgiving? Is it the male or is it the female? And I am going to come from the angle of Mama Mohbad's notes as well as Mohbad's journey with uh, uh, a virgin bride. I mean his virgin bride you know that that girl claimed that oh òun ló jábàálẹ̀ mi o eh òun ló jábàálẹ̀ mi o is the husband of my youth o okay we will look at it so that I can now link it up for you ẹ̀yin tó jẹ́ wípé ẹ kì í mọ̀ dáríjì let me tell you where you are going to end and the repercussion in a little way that I can put it together kó tó wá di pé a lọ gbàdúrà tá a máa gbà tó rà máa gbàdúrà wa dandan So now I'm at the ask. Oh, I'm asking. I said in a in a legal marriage, in a legal marriage. God bless you. I've seen you. How are you? Thanks for everything that you do. God bless you. I appreciate you myself. Don't let me say we. Me, I appreciate you specially. Thank you so much for all you do. So my question is in a marriage because I saw one trending video. Is it really trending? Well, I saw it. That's the wife of um, that uh, eh, Mrs. Uh, eh, what's her name? Adeoti, Adeka's wife. Uh, eh, Adekas is the man that um, is having a relationship with Mercy Aigbe right now. You know, they are living together. So I saw her with her video on her 50th birthday. So the question that came to me, mo ṣáà mú gbogbo ẹ̀ you know, mo voice note mama Mohbad, mo jókòó lé, mo bẹ̀rẹ̀ sí ní ah ah nǹkan tí unforgiveness tó máa ń ṣe nínú relationship you, the Englishman says that when two elephant fight it's the grass underneath that will suffer Mohbad died today because not because Joseph Aloba did not forgive it's because Abosede held into our heart what is not necessary ó di nǹkan tí kò tí kò tiẹ̀ ní láárí because uh, okay maybe I should just take you straight to that voice note so that you can understand what I am saying ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ ọ uh, that's only one o oh. no? it's not everything o oh. no? only one I come and listen to what she said kẹ́ fi lè mọ̀ wípé I don't know I am asking a general question in a legal marriage I am not talking about my friend I am not talking about siblings I am not talking and that's the same thing I, I, I will now justify both wípé obìnrin well before I get to that point màá sọ̀rọ̀ nípa Mohbad Mohbad the the capability of men to forgive in a marriage is much more than that of a woman so ẹ jẹ́ ká jọ gbọ́ voice note mama Mohbad yìí this particular one that ah uh, uh, and I'm like I did been, I did been. she was not having that mind gbogbo nǹkan tó ṣe tó fi wípé eh, Joseph Alọ́ba ṣẹ̀hún kò ní fi dá ìrìn àjò Mohbad rú báyìí so for you ìwọ obìnrin tó wà nínú marriage i want to tell you the danger of not learning to forgive your husband the danger because the impact of it orí àwọn ọmọ ló máa wá sí i pray that as we are i mean as we are talking about it tonight ọlọ́run máa ràn wá lọ́wọ́ to heal from whatever thing that we think that our men have done or whatever thing that is established that they have done ìtàn bá ti ṣe ọlọ́run á lè jẹ́ ká ara lè ká lè gbàgbé ẹ̀ so that we can move on and and we can be able to do things together because every at least àwọn olóye wọ́n sọ fún mama Mohbad now yàtọ̀ sí wípé alátẹnujẹ ni wọ́n sọ fún wípé máa padà lọ kíwà àti ẹ ẹ baba Mohbad kẹjọ jókòó ọkọ ẹ tí ọkọ ẹ ní gbogbo wa ń pè ń gbà yẹn wípé padà sọ́dọ̀ ọkọ ẹ kẹjọ ṣe nǹkan papọ̀ nísìnyìí ló ṣẹ̀ṣẹ̀ wá agitate ló ṣẹ̀ṣẹ̀ sọ pé ó máa ṣe é ṣe before I start talking talking let me just let's listen to that voice note mo mo fẹ́. ìjọba wàhálà tó máa máa dárúkọ mi tó máa máa wọ́ mi lórí social media àmì eh. ah, ìfẹ́. that's the interviewer ẹ má bínú ó níbi kan tí mò mọ̀rọ̀ yẹn lọ. Ah, mo fẹ́ ká gbọ́ tán. èèyàn tó mú ẹkú tẹ́tú wá. I really want us to listen to it so that I can go to where I am taking my own matter kò kàn mí bóyá kìíní bọ nǹkan the danger of not forgiving in a marriage the bane of it orí àwọn ọmọ ló máa ń wà Mohbad bá má kú lẹ́ni tí kò bá ṣe wípé ẹnìkan tó jẹ́ pé Abọ́sẹ̀dé fúnra rẹ̀ have been able to establish wípé Abọ́sẹ̀dé gangan òun ni ò forgive in tí ò dẹ̀ forgive lé èmi ò mọ̀ let's just listen to it. kí wàá ṣe báyìí òun ló yẹ kí n túbọ̀ ní interest nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ tó sọ ni o kò sí nǹkan méjì o mo fọ́ lọ́wọ́ bá ṣẹlẹ́rì fún un. ẹgbẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn parọ́. òun túbọ̀ ní interest. ẹgbẹ́ èèyàn tó ń gbé àná tó ń sọ̀rọ̀ yìí tí mo rìkọ́dù tí mo sẹ́ndì sí yẹn ọlọ́run ẹlẹ́dàá yín gbọ́ omi dẹ̀ ń bọ́ lójú mi omi ń bọ́ lójú mi because most nǹkan táwọn èèyàn ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ó ní wọ́n ń sọ mo fẹ́ lè lọ sọ fún wọn lánàá pé ṣé ẹ mọ̀ pé èmi àti ìyá Mohbad ti sọ̀rọ̀ ṣàbọ̀ mo tún wò pé àwọn èèyàn máa gbóhùn mi wọ́n ń pariwo Monday ni ìyá Mohbad ti lọ síbẹ̀ dàbẹ́ṣà ló sáré lọ drop ẹ̀ kalẹ̀ Monday ló ti lọ síbẹ̀ Monday ló ti rókù ọmọ yẹn mú àwòpá abiyamọ ah. àròpọ̀ ọmọ ẹ̀ lọ́jọ́ monday á dẹ̀ máa wò kò dẹ̀ ní sọ̀rọ̀ ọmọ tó filẹ̀ láàyè ńjọ́ sátọ̀dẹ̀ kò dẹ̀ ní sọ̀rọ̀ á dẹ̀ máa wò géńdé ọmọ láìsọ ọmọ oṣù kan mo kàn ń sunkún lórí bẹ́ẹ̀dì mi lánàá ni pé wọ́n lọ́hùn irú àwọn èèyàn wò. ó ní kò gbọdọ̀ bàjẹ́ láàrin èèyàn ah. kí ló máa mọ̀ tá lòun máa kù. kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ mo mo mo wá. Um, ẹ lè máa wonder wípé àmì what voice are you hearing? ó ní ṣe mọ̀ pé fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń join ìbéèrè tí mò ń béèrè ni wípé nínú ìgbéyàwó ta ni kì í dáríjì jù ṣé ìyàwó ni àbí ọkọ ṣe mọ̀ wípé mi ò sọ̀rọ̀ wípé láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ sìn àbí láàrin ẹ̀gbọ́n sàbúrò àbí láàrin no mo sọ pé láàrin ọkọ àtìyàwó mo dẹ̀ wá sọ wípé dé e, ewu tó wà ń bẹ̀ ewu tó rọ̀ mọ́ àwọn ọmọ ló máa ń forí ko bí irú ti Mohbad sìn èmi sọ pé mo ní wíwá tó jẹ́ wípé màmá Mohbad tó wá àwọn ẹjọ́ nígbà tó jàjàrà yè ro ẹjọ́ fún àwọn tó máa rò ó fún in tí wọ́n rò nínú ọkàn wọn tó fi lè rí orí ẹ̀ mú mọ́lẹ̀ tó fi ní wípé wọ́n ti yàn án jẹ èmi dẹ̀ wò wípé tá bá máa ran ìgbéyàwó wa lọ́wọ́ ṣe mọ̀ pé mo tún dárúkọ arábìnrin kan tó jẹ́ wípé mo rí fọ́nrán tó fi ṣe ayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún ìyàwó adéòsí tí gbogbo àmọ̀ sí adékas ṣẹmọ̀ àwọn ọ̀rọ̀ kan mo kàn fẹ́ ká mú un bẹ̀ ká mọ̀ wípé tá bá máa gbé ìgbésẹ̀ pàápàá jùlọ nínú ìgbéyàwó tó bá jẹ́ pé ọmọ bá ti wà ó yẹ ká ṣọ́ra ṣe gan ni nítorí pé àbálọ àbábọ̀ ẹ̀ ọmọ ló máa fara ko òun ni mo ṣe fi sọ wípé tó jẹ́ wípé ó máa ń bá àwọn ọmọ nínú ìgbéyàwó tí ìyàwó ò bá lè dáríjì àbí tọkọ ò bá lè dáríjì the danger that we, we that comes out of it that's what i want to talk about and note um, voice note yẹn ibẹ̀ gangan pàápàá láti ìgbà tí mo ti gbọ́ mo ti wò wípé no yàtọ̀ sí wípé wọ́n múlẹ̀ ní oògùn ní kíníkan kíníkan ìwà ìyá Mohbad gan pàápàá ìwà wípé kò lè dáríjì ó kún nǹkan tó jẹ́ wípé ó fẹ́ lè jẹ́ bíi seventy to eighty percent of nǹkan tó jẹ́ kí Mohbad kó bọ́ sí ọwọ́ gbogbo àwọn tó bọ́ sí tó fi di wípé ó kú yìí o honestly so if you are that kind of mother that you are in a marriage eh, and you do not find it easy to forgive to forgive ó máa léwu gan so lálẹ́ bá a ṣe as we are here because me I, use, I like to use my platform to educate people aside from the fact that Bible says that we should forgive do you understand ẹ jọ̀ọ́ ìjà wo ṣé ìjà lẹ fi bá ara yín ni bẹ̀rẹ̀ ìrìn àjò ni when you started your journey as husband and wife no let me first say that in the relationship you started as boyfriend and girlfriend abi it started on the platform of love and then you went on you were able to come up with the decision you know to say that yes we are going to marry each other and in that marriage God did you good God did well to you you had your first child second in the case of this Adeka's woman they have four children together a boy and three girls I am not exonerating uh, eh, Mr. Deoti of whatever and I'm not um, blaming the wife but mo saw sọ àwọn danger yẹn I'll be able to link it and how it affects you know And the the people in that relationship basically the child that's why i said okay tonight i just i just bring am um, just i just want you to listen to that voice note of mama mama Mohbad kẹ́ wo ẹni tó jẹ́ wípé tí ọmọ kọ wípé ten years and no see mommy wọ́n ní ten years nìkan tí ẹ̀ kọ́ it's like fifteen seventeen years she did not come and for sixteen seventeen years you can still talk about a matter tó ti tó bá even if it was real because ó gbé àdúrà sílẹ̀ maybe at the age of one or so ó dẹ̀ lọ nìyẹn Mohbad was like seven and you came back ó dẹ̀ ṣì ń ro ẹjọ́ yẹn lọ tó fi di wípé o gbé sọ́kàn that people are able to work on you so that they can catch you on this matter tó bá wà nínú ìgbéyàwó tó jẹ́ wípé àti forgive ó nira fún ẹ then you are playing with the lives of your children you are jeopardizing their future i will tell you so that's why i said i want you to listen to that voice note together no ó ẹ̀yin náà mọ̀ wípé ó but the one that i'm able to get is the one that i want to listen i want us to listen to why that person is actually asking ibi ìyẹn tí ìyìn tó béèrè lọ́wọ́ ẹ̀kọ́ ló ṣe mí bí ò jẹ́ wípé response yẹ many years after if you cannot i don't i don't understand that you can fight somebody èmi kọ́ mi ì lè báyàn jà látàárọ̀ I cannot it's not in my life to keep malice with anybody it, the moment somebody offends me I am I am I am not talking about some eh, tó tiẹ̀ yàrá àtàgàn the person that I will not see again talk less of ẹ̀ńtàjọ́ máa gbé nínú ilé Eni tá a bá jọ ń gbé nínú ilé èmi àtọkọ mi I cannot fight like that ìwọ ti wá lọ for seventeen years and you can still be talking as if the event just happened yesterday so that's why i said wípé we should listen to that voice note together kí kí n if you are that type of woman or you are that type of a man that you cannot forgive that you will let anger go down and the, the sun go down on your anger then you are jeopardizing your marriage you are jeopardizing so many things that are good you are not thinking about the future that's what i'm i'm saying so let us listen to that uh, voice note of uh, Mama Mohbad o where she's talking kẹgbọ́n nǹkan tó sọ inú. wá wò pé èèyàn adémọ̀pọ̀ mò ń ti kú látijọ́ monday. i want to skip that place. ó wù mí kẹ́yìn àti bàbá àtàwọn blessing kẹ́ ẹ̀ parapọ̀ fún wọn. yé mi láti ilẹ̀ yorùbá yín yé mi yorùbá yín yé mi ṣùgbọ́n ṣé nítorí wípé. I want to take it back a little so that. wọ́n jẹ́ kó lọ sùn ló yẹ ẹ ní pàdé tó máa kó bá yín. tí èyí àṣejọ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lórí ilẹ̀ yìí ah. nàìjíríà yìí. mo torí mo mo mo fi fún yín pé ọmọ èèyàn kú nù ẹ jẹ́ kárísì ọmọ ló kú lọ́wọ́ ẹ̀ kì í ṣàdìyẹ ọmọ tábàtì tábàtì ẹ̀ no ọmọ téèyàn tọ́ láti kékeré ṣé ìgbà tẹ lóyún tẹ máa máa síkì lọ síkì bọ̀ ní ká sọ ni. Mm àbígbà kéèyàn tún bi tọ́ta ìsòro àtún bẹ̀rẹ̀. aside from this the fact that pé ẹni yìí ń bá sọ̀rọ̀ ṣe mọ̀ pé reality ni gbogbo àwọn tó máa ń bínú obìnrin tó máa ń bínú tán nínú marriage òòró ọjọ́ tó jẹ́ wípé o gbé oyún yẹn sínú òòró ọjọ́ tó jẹ́ wípé o sùn o ò rí oorun sùn o ṣe and you can still get angry I mean apart from uh, this interviewer ọ̀rọ̀ tó ń sọ tó jẹ́ wípé ó really hit me because mo ti jókòó mo ti listen to voice over and over again this particular one that I'm able to lay my hands on wípé why would anybody not find it easy amaja now Yorùbá máa ń sọ pé àjọsùnpọ̀ ó máa ń forí dẹ náà ni there is no how ẹni tó jẹ́ pé from a very another background náà ti mú ẹ wá another background náà ti mú òun wá both of you are living together if you stay for you cannot stay from morning till night emaja there is no how that is what is called couple you will fight you will come together you will you will argue over things that are not even necessary but then holding it to heart tẹ bá ti ń gbé ọ̀rọ̀ sọ́kàn ẹ ewu tó wà ń bẹ̀ òun ni wípé ìsídà kó jẹ́ wípé kó máa jeopardize life àwọn ọmọ yẹn you would have raised children that are biased in their judgement because ẹ níjọ fẹnu papọ̀ tọ́ ọmọ ewu tó wà nínú wípé kẹ máa kẹ máa kẹ má ní agbára láti dáríjì tó bá jẹ́ ọkùnrin ni ò mọ̀ dáríjì náà the same thing ni nítorí pé a máa jẹ́ a máa present ìyàwó ẹ̀ lójú àwọn ọmọ yẹn bí ẹni tí ò dáa every time tó máa máa tẹnumọ́rọ̀ tẹnumọ́rọ̀ tẹnumọ́rọ̀ but I want to believe that in situations like this ó máa ń rí à before we can find a man mo mọ̀ o Bible so example wọn we call them Nabal you know a man that will just behave anyhow is in the Bible The, the man's name is Nabal. You know, he does not know how to keep his domain. He does he just talks anyhow. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé hmm, tó bá sọ̀rọ̀ sí obìnrin ní ojú yín báyìí wọn kíá ẹni tó wà ń bẹ̀ bó yẹ wọn ni bó jẹ́ ọmọ ọ̀dọ̀ wọn ni wọ́n bá wọ́n lè sọ so already wọ́n ń ba obìnrin yẹn jẹ́ and they are presenting them I mean they are married, they are children. Àwọn ọmọ yẹn ló máa ma wò wípé okay maybe this is the norm. It's so rare kẹtórí pé àwọn ọmọdé wọn ò ní follow that pattern of life at least there was the time to jẹ́ wípé we saw this social media uh, eh, trending story Ti ọmọ kan tó gbá bóyá màmá ẹ̀ crack ẹ̀yìn lórí ẹ̀ tẹ bá rí bó ṣe ṣe sí màmá ẹ̀ ó ní and I will tell my daddy nítorí pé nǹkan tí bàbá ẹ̀ ń ṣe lójú ẹ̀ nìyẹn ìyẹn tó bá jẹ́ wípé ọkùnrin ni ò ní eh, that ability to forgive and to overlook but I see that giving it as a ratio obìnrin ni rate ẹ̀ high jù ìwọ ló máa sọ̀tàn ìgbà táyé Abacha àmì ìgbà tábàṣà kú ìwọ ló máa sọ ìtàn ìgbà tó jẹ́ pé kinní kan we we should live together and know that whatsoever thing that we are doing especially where we have children already it will impact on the children ex n tó ṣẹlẹ̀ gangan sí Mohbad nìyẹn tí Mohbad fi kú nǹkan tí Mohbad náà jìyà ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ Cynthia nìyẹn o tó fi jẹ́ wípé òun náà tó fi tí ikú fi tètè pa ikú ẹ̀ wá látọ̀nà méjì ó wá látọ̀dọ̀ ìyá ẹ̀ tí ìyá ẹ̀ tí ò lè forgive ó wá látọ̀dọ̀ ìyàwó ẹ̀ tó jẹ́ pé cannot reciprocate love so that's why i said i want us to i want you to just listen to this voice note so that màá lè mú lọ síbi tó jẹ́ pé mò ń mú lọ before we now begin to just deliberate about it that if there is anybody that is living in a marriage where you cannot both forgive one another you are already working on a landmine ó máa ó máa ó máa bẹ́ sí yín lójú nígbà tó bá yá no wonder we are having chaos in our society now tó jẹ́ pé a lot of things are happening we are not upholding virtues anymore you know but it has to be when we are talking about our society a eh, society a oh, society o oh, inú ilé wa ló ti ń bẹ̀rẹ̀ i just pray that at the end of the day the lord will give us the grace to be able to to to live in the love that god actually ordained so let us listen to that voice note ibi tí mo mọ̀rọ̀ yẹn lọ sí Thank you. I'm seeing everybody. I welcome you all. I just want to address the, the issue of unforgiveness in a marriage uh, and how it impacts on the children. Because if one party is able to forgive the other, ó man, ń jẹ́ easy for both parties to be able to uh, to tread the path of um, the love to jẹ́ pé Ọlọ́run ṣe. God did not ordain marriage for anybody not to be able to live peaceably in it. No, that is not the intention of God. He wants growth. He said we should replenish. He said we should dominate. So ẹ máa bá mi gbọ́ voice note màmá Mohbad yẹn lọ because only níbi I have seen another incident to relate it with. That's why I'm saying this. Emma, má bínú. Just let us listen to it níbi tó dé. àbígbà tó fẹ́ lọ skul téèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà àbígbà tó jáde primary school. obìnrin yẹn analyse ìrìn àjò ọmọ you know obìnrin pẹ̀lú ọmọ wípé ah when we are pregnant when we are this when we are that gbogbo àwọn nǹkan yẹn ló yẹ kóbìnrin máa rò nínú ìgbéyàwó and be you cannot impregnate yourself now o oh, lè dá orun ara ẹni so on that condition alone we should be able to use that as an avenue to forgive one another let me let us continue. gbogbo kínní yẹn trauma yẹn gan máa ń ó lè jẹ́ ká bí amọ̀ ya wèrè lọ tọkọ́ lọ má jẹ́ ká ya wèrè èmi mo sọ fún yín pé mo kí yín bẹ́ẹ̀ ṣe gbé fọ́tò ọmọ yẹn gan sínú ilé tẹ́ ń wò mi ì lè ṣe ah ì lè stand ẹ̀ honestly so gbogbo etí gbogbo wọn sọ yẹn jam talking lásán ni gbogbo nǹkan tó kàn wù èmi lọ́kàn mi kọjá kó ọmọ yẹn lọ sùn bó ṣe wù mí ẹ̀ka rẹ̀ yá mi àkùṣá mi bó ṣe wù mí lọ́kàn mi nìyẹn ìdí nìyẹn tí mo ṣe túbọ̀ move closer to you ká lè bàbá bà sọ̀rọ̀ kó jẹ́ kó lọ sùn tó bá máa wá ṣe kéèsì gbà yẹn kó kọ́ntínú. yes kéèsì everybody ẹ ká ṣe yìí. kó kọ́ntínú kéèsì gbà yẹn kó jẹ́ kó lọ sùn. àwọn tó wá support ẹ̀gbọ́n máa pọ̀. Mm-hmm. kò sẹ́ni tó máa support ẹ̀ because ọ̀rọ̀ yẹn ó ti jẹ́ kó escalate ju bó ṣe yẹ lọ now kò sí anybody let's let's put that record straight kò sẹ́ni tó máa bẹ́ẹ̀rì Mohbad until nǹkan tí àìlè dáríjì yín àìlè àìlè fẹnu papọ̀ ṣe ọ̀kan tó fà until because ìwọ fúnra rẹ gan pàápàá èyí tó ti dá sínú ìrìn àjò yẹn i am not blaming i am only saying wípé mò ń fa àwọn ewu tó wà nínú pé ká má lè dáríjì mò ń fà á jáde because àìlè dáríjì ló jẹ́ kí abọ́sẹ̀dé jáde ok ńgbà tí ńgbà tí ẹni tó sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ dáadáa because ẹni àlàáfíà ló yẹ lẹ́ni ìjẹ́ tó sọ wípé òkè nǹkan báyìí ló yẹ ká ẹ ṣe nǹkan báyìí ló yẹ kó ẹ ṣe nígbà tó sọ wípé kọ́kọ́ lọ bẹ́rì ọmọ yẹn kì í ṣe out of ẹni tó sọ wípé tán bá bẹ́rì ẹ̀ tán we then can continue the course of justice but tó bá jẹ́ wípé wọ́n ti bẹ́rì ẹ̀ nígbà tábọ́sẹ̀dé dáde tó sọ wípé bàbá Mohbad kọ́ lòun ń bí ọmọ fún ah ṣé mọ̀ wípé ara àwọn gbólóhùn ẹ́ gbólóhùn tó jẹ́ wípé ó máa ń ní ewu nìyẹn for you women that when you get angry like this and you will say anything because you can because you are angry you know gbogbo wa la gbọ́ náà nígbà tó tí ìyá Mohbad sọ wípé ẹ jòsí wípé kó lọ ṣe DNA you are implying that ìwọ òun kọ́ ló lọ́mọ so reason tí wọn fi lè bury ènìyàn o and it's because of this mindset tí ìyá Mohbad ti ní wípé ńṣe ló ṣe òun tó bá tiẹ̀ bínú tó lọ láti iye ọdún tó lọ ṣé o jà lọ lọ́dún mẹ́tàdínlógún o tún jà padà dé ni àti wípé ọmọ yẹn tiẹ̀ ti wá kú nígbà tó wá kú yẹn ṣé gbogbo ìjà tó ń jà ṣé kò yẹ kó ti tán ni lẹ́yìn tí Mohbad ti kú òun nìyá Mohbad sì ti ń rojọ́ eléyìí o how long are you going to hold your partner in your mind any woman that is doing this that's my question in your marriage how long are you going to hold your partner kí ni kí ni ìbá ṣe táwọn bá ti wà bẹ́ẹ̀ I think you people should look for an avenue àbí ẹ eh, bóyá bóyá I will have some people answer me wípé ṣé ẹ̀ṣẹ̀ kan lè wà láàrin ọkọ àtìyàwó tó jẹ́ wípé wọn ò ní lè dáríji ara wọn okay maybe I should put it that way can there be an offence between a couple that they will not be able to forgive one another níbi tọ́mọ ti wà some people will not be able to forgive another, one another well nígbà tó bá jẹ́ pé wọn ò lọ́mọ but the, the children in the, in the marriage should be a binding force do you understand should be a binding force between couple so why mo fẹ́ ọ̀rọ̀ tó sọ lèmi ni mo fẹ́ àti ìdébẹ̀ o mo kàn analyse nǹkan tí obìnrin yẹn sọ you know wípé ẹ rí wípé ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó jẹ́ abiyamọ òun wípé ah nǹkan tó lè mú kóbìnrin kó gbé oyún báyìí kó gbé oyún báyìí míì there are so many things tó jẹ́ pé mo máa consider èèyàn tí ẹ̀ kí ń ṣẹ̀ ni so let me just let's let's continue to listen to that voice note because ó ní nǹkan tí mo fẹ́ mú jáde o. wọ́n jẹ́ kó lọ sùn gbogbo àwọn èèyàn tó yẹ kán ṣe kinní pẹ̀lú wọn gbogbo wọn ti jáwọ́ ìmọ̀lù tí wọ́n yẹn jà yìí. kò sí nǹkan kan tó fẹ́ fi oṣù gan. kò sí o. wọn alákòóso wọn ti fi ọtí àlẹ mọ. tí wọn bá jáde pẹ̀lú yẹn ayé wọn máa bàjẹ́ báwo máa i pé òun náà ti ṣe kí mi ò dẹ̀ rán wọn kó máa lè mọ iṣẹ́ yóò mọ ni. mo mọ ọ̀rọ̀ tẹ́ sọ yé mi láti ilẹ̀ yorùbá yín yé mi yorùbá yín yé mi ṣùgbọ́n ah, nítorí wípé. nítorí wípé ẹ̀yin gangan ẹ̀ tí yọ sí bàbá pé yes àjọ wàánu kínní ní báyìí ó ní gbogbo ọ̀rẹ́ tí gbogbo wọn ṣì ń sọ náà láì ó wù mí kẹ́yìn àti bàbá àtàwọn blessing kẹ́ ẹ fún Mohbad. in all honesty if you ask me nígbà tí ọ̀rọ̀ yìí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ in tí mo fẹ́ kó ṣẹlẹ̀ láàrin wọn nìyẹn that this woman tó ń jẹ́ Abọ́sẹ̀dé yìí nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ after all ṣèbọ́mọ ló gbé yín wọnú ìrìn àjò yẹn kọ ẹni tó bọ́mọ ṣe dé lẹ́kí ìrìn àjò wípé òkè okay he rose to stardom he rose to become somebody ni and that journey was terminated abruptly lọ́wọ́ látara ikú òjijì tó jẹ́ pé wọ́n fúnra ẹ̀ gan ò lè ṣàlàyé ó wá ó wá ó wá jókòó síbẹ̀ you now sat in the midst of the people that never welcome you nítorí wípé inú ń bí ẹ nítorí wípé ò ń bínú so I now bring it back to you you that you are not Mohbad's mother you that you are not uh, Mohbad's father that you are in a marriage and till now you still have something against your husband or against your wife that you cannot forgive ó léwu o ó because after the after effect kì í ṣe nǹkan tẹ́ máa lè cope pẹ̀lú ẹ̀ tí ò bá já sí kú àwọn ọmọ yẹn it will turn out eh, ọmọ yẹn eh, ìkan náà àwọn ọmọ àbí méjì àbí mẹ́ta it will turn out that those children will not be able to live a peaceable life maritally honestly so the danger of couple not forgiving one another mo rí wípé ó fi sọ́dọ̀ obìnrin jù obìnrin ló máa ń tẹnu mọ́ràn máa sọ ẹ bó ṣe ṣe nígbà yẹn nìyẹn ní 1995 ní 19 lọ́rọ̀ 2024 you are still referring to that it is it will be better that we should learn to forgive one another because if we do not wọ́n ní bá bàbá bàbá gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ni bá ṣeré náà a ní rẹ́ni bá ṣeré so ẹjọ́ tí màmá Mohbad rò mo sì ń gbébọ̀ lọ́dọ̀ Mrs ehm, Adeoti o because àwọn nǹkan kan wà tó jẹ́ pé mo rí tí mo fẹ́ link up tó jẹ́ pé we can we can change our ways honestly thank you everybody mo ń kí gbogbo wa I am just talking about unforgiveness in relationship ah, no let me say relationship in marriage where you have children already the danger there ewu tó wà ń bẹ̀ ó pọ̀ it impacts on the children not on you like it impacted on Mohbad now and Mohbad became someone that we just lost at the peak of his life because of unforgiveness so eh, ọ̀rọ̀ obìnrin yẹn ni mò ń gbọ́ lọ tí mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà máa lísìn sí And the interviewer is saying something very very relevant but ọ̀rọ̀ ya Mohbad kẹtùgbẹ́jọ́ tó rò tí ó sì tún yẹ kó máa ro ẹjọ́ yẹn títí dìsìn àníwó obìnrin náà tó jẹ́ pé títí dìsìn ẹjọ́ ẹ yẹ kínní kan ló ìwà ń bẹ̀ learn to forgive please. bó ṣe wù mí nìyẹn bó ṣe wù mí kẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kẹ́ parapọ̀ fún ọmọ yẹn kẹ́ wá dúró pé ẹyọ kan ni wá gbogbo ìta ṣe tẹ́lẹ̀ yẹn ìjà ló dé lórí dòwe ẹyọ kan làwa mẹ́rẹ̀ẹ̀rin adẹ̀fẹ́ sin ọmọ yìí ló òṣìṣú ọwọ ló ṣe kíṣà ìṣìṣì lóòótọ́ ni tó bá jẹ́ wípé màmá Mohbad because angle ti blessing wà nínú nínú ọ̀rọ̀ Mohbad di sin mo fẹ́ lè ascribe ẹ̀ wípé ìyá Mohbad ló fà á angle tí àdúrà wà eh? ìyá Mohbad ló fà á angle tí Mohbad fi dẹni tó kú báyìí ìyá Mohbad ló fà á because you cannot forgive something that is not even real wọ́n sọ wípé báyìí báyìí báyìí nìkan tó ṣe ṣé lóòótọ́ ló jẹ̀bi tọrọ àforíjì kò sẹ́ni tó kọjá àṣìṣe tó bá jẹ́ pé lóòótọ́ nǹkan tó sọ wípé wọ́n ká ẹ mọ́ ló ṣe tọrọ àforíjì má lọ máa wá tamọ́ àtamọ̀ máa tamọ̀ ó léwu if you are somebody like that too ìwọ náà listen and change your ways listen and change your ways níbi ìgbéyàwó nínú ìrìn àjò ìyàwó òun lóbìnrin ti lè ṣàṣeyọrí púpọ̀ God bless you I appreciate you nínú ìrìn àjò ìgbéyàwó ni eh? you want to be whatever thing if a woman or a man is maritally uh, at peace they will achieve so many things together they will but when you begin to now fall apart eh? kò sí ẹ lè báyàn gbé nínú ilé látàárọ̀ dálẹ́ kẹ má rí nǹkan kan tẹ máa jàlé ẹ eh, ẹ eh. but then are you going to continue to linger on it I am telling you pé the danger that happened via the fact that uh, Abosede was not able to forgive Aloba for his perceived sin, perceived offense, òun ló fa ikú. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn ọmọ ẹ má jẹ́ kí nǹkan tọ́lọ́run God planned a better life for all of us through marriage. That's why he said and two of them came together and they are not ashamed. Níwájú ọkọ àtìyàwó kò sí nǹkan tó yẹ kó jẹ́ àṣírí kò sí nǹkan tó yẹ kó jẹ́ pé a dáríjì ẹ eh, bóyá ńgbà tí mo bá ń gbé àwọn èèyàn gòkè bóyá wọn á lè ṣàlàyé fún mi pé àwọn nǹkan kan wà that will happen in a marriage that a man or a woman will not be able to forgive i want to know i want to know and i will now tell you that the bible leaves room for forgiveness like this like this like this so let's continue to listen because what that lady said ni pé òun fẹ́ kó jẹ́ wípé ọ̀rọ̀ yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin at the onset of this matter ntèmi náà fẹ́ nìyẹn wípé ìyá Mohbad o ó máa ó máa lọ bá bàbá Mohbad ọkọ ẹ̀ lèmi tiẹ̀ ń pè wọ́n á jọ jókòó nǹkan tó ti jọ learn nǹkan tó ti jọ rí how they are going to forge on ọ̀rọ̀ tí wàá fọ́jú fọ́pọ̀ mú sí ìyá Mohbad ṣẹ̀ṣẹ̀ lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa parí ṣó ṣeé ṣe mọ́ so let us let us just um, let us learn to forgive if you are that type of person that you cannot forgive ó léwu. ẹ wá fẹ́ sin báyìí báyìí báyìí ọlọ́wádẹ́ gbà fún wa. àmín oníkúgbè oríṣiríṣiríṣi sọ̀rọ̀ gan ni mo fi ń gbọ́ gbogbo nonsense talk tó ń sọ ẹnìkan náà tún sọ pé wọ́n ní spending sọ pé òun òmí ló la nǹkan mọ́ lórí ọṣẹ́ kò ń fà ah! ẹlòmíì ò lè ẹlòmíì ò lè kú re ẹlòmíì. spending yẹn prime boy yẹn prime yẹn hmm, kí nìdí o prime boy yẹn ó yẹ kó wà ní jail kí nìdí nítorí wípé ó fìwé pé màmá eh, eh, jòsí because jòsí ló ń pè nígbà tó fìwé pé jòsí ló lọ yọ according to according to her ó yẹ kó wà ṣé prime boy ṣé kò Abọ́sẹ̀dé máa lóun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ni àbí wọn ò ṣàlàyé fún àbí ara àìlẹ́mìí ìdáríjì náà nìyẹn o ara àìlẹ́mìí ìdáríjì náà nìyẹn àwọn ewu tó wà bẹ́ẹ̀ nìyẹn ó ní prime boy ló yẹ kó wà nínú kó wà nínú kínní ọmọ eh, eh, ọ̀rẹ́ ọmọ ẹ̀ èmi ò sọ pé mo exonerate àbí mo absorb uh, prime boy of whatsoever blame you know but because Abosede already have this mind against the husband ẹ ṣèbí jòsí ló ní pé kó ẹ ti ẹ̀gbọ́n kan tó sọ kí ni wọn. ọ̀rẹ́ kan fi yẹ̀dù sí lọ́dọ̀ yìí. ṣe gbọ́ báyìí ó ní prime boy ó ní kò yẹ kán fi ilẹ̀ ó ní jòsí ló lọ release ẹ̀ let me tell you let me tell you ewu ewu kan wà nù wípé because your husband has offended you ìtò kó bá jẹ́ pé lóòótọ́ tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ Joseph alọba ló lọ release ọmọ yẹn you know that that thing nǹkan àṣírí ni o láàrin couple ṣé ó yẹ kí obìnrin yẹn lè sọ but because she has this mind wípé ẹni yìí must go down nítorí pé ó ti ṣe gbáì ọmọdé wà láàrin yín ní Mohbad ti kú sìn but àwọn méjì míì sì wà ní oko wo ló fẹ́ kó àwọn méjì yẹn lọ sí àbí bàbá wọn kọ́ ni nígbà tó wá ja ìjà tó tó yẹn tó wá ẹ ó ní jòsí ló lọ release ẹ irọ́ dẹ̀ ni irọ́ ni yeah? when you when you are so angry tó máa fi máa máa purọ́ mọ́ ọkọ ẹ àbí tó máa máa fi máa purọ́ mọ́ ìyàwó ẹ nǹkan tó léwu ni ọlọ́run ò lọ́wọ́ sí o oh, it's very very dangerous so you guys should should just watch it for all of you that have that kind of character trait that you can just make up stories because you want to make your partner to suffer because you are angry. You have to watch it. You feel uneasy. Ọlọ́run á bá gbogbo wọn wí. Ọlọ́run á bá wọn wí. Èmi náà ti wà sáà. Bẹ́ẹ̀ni máa ṣe ọlọ́run dẹ̀ máa gbà fámìlì ẹgbẹ́ bí mi kì í ṣe bí mi àbí lè dá fún mi rẹ̀ sọ má ṣe. ẹ jọ ó ó ó tètè táìmù dẹ̀ ní pẹ́ǹsì nínú but téèyàn bá ti ṣe lẹ́ẹ̀kan àwọn tó máa sọ̀pọ́tì pé ah that's good nǹkan táwọn ti ń wá látijọ́ yìí ni wọ́n máa pọ̀ ju àwọn abaniláyọ̀jẹ̀ lọ wọ́n máa pọ̀jọ́ wọn abániláyọ̀jẹ̀ lọ àwọn kan tún ti ń sọ kí ni Wùmí tún ti fún lówó mi Wùmí ti gbówó fún Wùmí ti gbówó fún ẹ̀rí pé sọ nǹkan kan báyìí ó ti lọ bẹ̀ wọ́n ti lọ bẹ̀ Ìyábò Òjó àti Wùmí ti fún lówó ẹnìkan ní ten million lọ tún padà fún yín lẹ́yìn tẹ́ sọ̀rọ̀ pé. <laughs> all of that angle is not where i'm going so but i just can't see how i'm going to fast forward it àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé she was saying consequent on the fact that she has this mind wípé lágbájá iṣẹ́ mi òun lèmi fẹ́ establish o i'm not interested in all of this angle that but i just will continue to play it so that màá lè débi tó yẹ pé mi ń lọ àhẹn. ọ̀rẹ́ mi ni pé àwọn èèyàn wa yìí ṣá ten million tọ̀ntọ̀n. tí wọ́n bá fún mi ní hundred million fún mi nígbà lọ́wọ́ ẹ̀ níbi hmm. tá a bá dé. Hmm. Hmm ní nǹkan tọmọ yẹn ti ṣe èyí ò lè báyọ̀ sọ̀rọ̀ pé àbúrò ń pa nǹkan tó ń sọ báyìí báyìí lọmọ yìí ṣe fún yẹ kò ṣeé sọ. kò ṣeé sọ. búrà nìkan ó ní mo yẹ sọ fún yín nínú voice note mi pé the only thing tó kù kẹ́ máa tọrọ sí òun lọ́gbọ́n ọlọ́run olúwa ẹ̀gbọ́n mi gbogbo nǹkan tó máa ti ẹnu mi jáde ó jẹ́ ọgbọ́n ẹ̀ ló máa fi sọ tí mi fi ní ṣìṣọ́ láàrin èrò that's the only thing to cook. that's the only thing tó kù because àwọn yẹn ẹ wo Wùmí go for a short country, náà Bali. mi parọ́ fún mi láàárọ̀ ìwé ìṣe fọ́tò bẹ́ẹ̀ ni kó ló máa kà kó ló máa rí ṣùgbọ́n kò fẹ́ ṣubú lọ́kàn balẹ̀ rí ọmọ ṣe náà ní balẹ̀. bẹ́ẹ̀ ni ó di dandan. ṣùgbọ́n kò ní balẹ̀ ṣùgbọ́n kò ní balẹ̀ rí ló lè ní ibo lọ́la rí ṣé kí nǹkan tó pa mọ́ ìgbé náà wà ní ọkọ̀ tí ọkọ̀ ẹ̀ balẹ̀ tó tún mú pa tó fi dábàá tẹ́ńṣọ̀n. Eh, statement kan wà bẹ́ẹ̀ yẹn tí mo fẹ́ sọ and mo dẹ̀ máa relate ẹ̀ mọ́ eh, omidan oníbàálẹ̀ ni because when you call her black widow she's nobody she's not uh, Mohbad's widow she's just a girlfriend that's all ṣe ẹ rí èmi mò ń substantiate nǹkankan wípé sẹ in in a marriage I can at least categorically say it wípé ọkùnrin sì ní grace láti forgive ju obìnrin lọ yeah tá bá kó bí ọkùnrin hundred jọ bóyá two lẹ máa madrobi tó they find it easy to forgive and that's exactly what happened Every week wípé nígbà tí màmá Mohbad tó ń sọ̀rọ̀ nísìnyí nípa ọ̀rọ̀ Mohbad ó ní wípé on yẹn ó ń sọ̀rọ̀ nípa girlfriend Mohbad wípé kò fi ọmọ òun lọ́kàn balẹ̀ and that that man I'll call him man though late yes is a son o ó lè because he has the grace to forgive the same thing the father Joseph Aloba àwọn méjèèjì yẹn and they are not the only man, uh, eh, men tó jẹ́ pé èèyàn lè ṣàrítọ́ka sí ẹ̀ so nǹkan tèmi tèmi feel ni wípé let it be that obìnrin wọ́n máa lè ní oore ọ̀fẹ́ èyí tó jẹ́ pé eh, àsìkò tá ti ẹ̀ wà yìí nísìn the the the time we are in ó léwu gan ni tá a bá lè mú ojú kúrò because so many many things are challenging our marital peace ó dẹ̀ máa da ṣé àwọn ọmọ kéékèèké àwọn àwọn ṣé àwọn gen z àbí kí lẹ̀ ń pè wọ́n tó jẹ́ wípé they are only they are not waiting for the peace of your home so tó bá ti wá mú nǹkan kan mẹ́nu tó ti rán nǹkan yẹn mẹ́nu ó ti ó ti tètè fi àyè gbà wọ́n láti lè ṣe kíni kan wọlé wá àbí kan wá da ìrìn àjò ẹrú àbí da ìrìn àjò ọmọ rú fúnra ẹ̀ ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ ó ní wípé ọkàn ọmọ òun ò balẹ̀ pẹ̀lú bọ́kàn ẹ̀ ò ṣe balẹ̀ Mohbad didn't work out of that marriage o because wọ́n ti ṣe introduction O ṣe wọ́n ti ṣe engagement O ṣe wọ́n jọ ń gbénulé tẹ́ bá lísì sáwọn lyrics orin ẹ̀ àwọn nǹkan tó ń sọ yes talks about ó ní pé eh, eh, tó bá tó bá ní sense wípé kódà ní two hundred naira despite that he still stay in that marriage torí pé he has the grace to forgive and so also majority of men so i am only pushing it to the side of the women please ẹ jẹ́ ká reduce lóòótọ́ à ń jìyà nínú ìgbéyàwó i will give it to women like that because obìnrin lè wo ọkùnrin kó rí wípé kò ní bàtà lẹ́sẹ̀ kò ní ṣẹ́ẹ̀tì lọ́rùn àdẹ̀fẹ́ ṣe mọ̀ pé the moment ọkùnrin yẹn bá ti lówó lọ́wọ́ báyìí àgàgà yìí tí ò bá tiẹ̀ nígbèésí ayé ti ẹ̀ jésù nínú ìrìn àjò ẹ̀ ó máa máa sá lọ síta nìyẹn ó ń bóbìnrin ó ń bóbìnrin lọ but i want to please beg you wípé let it be in your heart to be the one showing love i know that some people will be telling me pé oh, no matter the amount of love that you show to a man wípé tó bá fẹ́ lọ á lọ yes but you would have justified your own peace of mind rather than carry something just like Abosede carried it now and it impacted the life of Mohbad negatively. That's where I'm going. And I've, I've also brought the example of um, Mrs. Um, Adeoti, which I'm going to talk about later. You know, we're on social media. But I just want us to learn one or two things so that we know that in the, in the area of marriage, oh, it is the women that must carry the garment of forgiveness more so that we can be able to move on and do that which we, are, uh, we can do within the confines of our marriage and peace of our children ọlọ́run máa ràn wá lọ́wọ́ lórúkọ jésù let us continue to listen to the voice note torí ó sì ní àwọn ọ̀rọ̀ ẹni tó sọ wípé òun fẹ́ lọ sopọ̀ mọ́ bàbá Mohbad òun fẹ́ kó jẹ́ pé wọ́n lọ máa bẹ́rì ọmọ ẹ̀ lálàáfíà ẹ máa gbọ́ ẹjọ́ tó rò lọ́ọ́ <laughs> tó tún rojọ́ lọ kúnlẹ̀ ẹ́. Maji ọmọ twenty years ọmọ twenty six years àwa tá a bí àwa tá a bí lọ́mọ àlàpà tension ọmọ twenty six years ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn ọlọ́run sì jẹ́ẹ̀tì ló máa ń wọ̀ ṣùgbọ́n ọkùnrin lòun náà ti gbé dání ọlọ́run ti ṣe lẹ́sùn fún ọlọ́run ti ṣe lẹ́sùn fún ọlọ́run ti ṣe lẹ́sùn fún ìyàwó ọmọ tiẹ̀ náà ló máa kó síta láì dà. Ah, torí ẹ kó ẹ màmá mi ní parọ́ fún irú irú ẹ̀ nìyá mò ní kú kò ní ọrùn. mo bá jẹ pé èmi ni mo ọmọ ọmọ mi àtọ Mohbad kò mm. bá bá jẹ kí àtọ Mohbad kó jẹ Mohbad tó kọ lónìí ìyá mò ní kú kò ní ọrùn ṣùgbọ́n irú ìyá ẹ̀ ló máa fẹ́. Hmm. kò ní kó mọ̀ ní káwọn ní rí pa. o ti gbé nǹkan yẹn nǹkan kọ́ yẹn wọ́n ní ṣe fún ìyá mò kò ní kú ní ìṣẹ̀ṣẹ̀ ṣíṣe yẹn. láì yẹ kò ní kú ṣùgbọ́n irú ẹ̀rí yóò yá ẹ gangan irú ẹ̀ ló máa fẹ́. àwa rí kò sí kí kò ní kú kò ní kú ẹ̀dàgbé wọ́n yóò gbọ́dọ̀ kú wọ́n yóò gbọ́dọ̀ kú o. ọmọ ọlọ́mọ ọmọ kọ́kọ́ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ọkọ wọn nú ẹ̀kọ́ sí nǹkan kan. ẹ̀wọ́n ti ayé jẹ́jẹ́ ló wá ṣe ayé ẹ̀ ọlọ́ọ̀dẹ̀ ló rán wáyé tọ́lọ́hùn bá mọ̀ nípa wíwá yí ẹ̀ kò ní wáyé ọ̀dẹ̀ iṣẹ́ ìkọ̀kọ̀ tó lè jì tó lè jì ọlọ́run láyé lọ́wọ́ nípa wíwá yé ìyá kò sí o. òun á ṣe tán lágbára wòlíì ńlá kan ni mo bá bẹ lọ́run. kò lè gbàdúrà bó ṣe wáyé kò lè gbàwẹ̀ kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè kírun kò sí ìwà tó fẹ́ ṣe. ìyẹn mọ́ mi. kí ló bá ṣe. oúnjẹ àyè. òògùn náà Did you hear that one? I am not me ò fi support pé bóyá mi ìdẹ̀ fi cancel Cynthia. If you are a woman in your marriage, you understand? Ibi tẹ́mi mọ̀rọ̀ tèmi lọ nìyẹn o. Tó bá jẹ́ obìnrin nínú ìgbéyàwó ẹ̀, o ò lè gbàdúrà, o ò lè ṣe kankan. Àti dáríjì àní ẹ lára gbogbo nǹkan ni mo máa mú you know because one more okay I'll give you an example now as a Christian woman huh, as a Christian woman you are keeping malice and the bible tells you that be angry and sin not and don't let the sun go down on your anger kò sí bó ṣe lè bínú tó tó bá mọ̀ wípé òkè ò ń bínú sí ọkọ ẹ o nínú ilé bóyá láàárọ̀ ẹ ti jọ jà ó ti mọ̀ wípé before evening fall dandan ni wàá lọ make peace ṣẹgbọ́n nǹkan tí ìyá Mohbad sọ nípa kínní girlfriend Mohbad wípé kò lè gbàdúrà kò lè ṣe kankan àfi ok tó bá wà nínú marriage gẹ́gẹ́ bí obìnrin tó bá lè gbàdúrà tó bá lè ṣe how then are you keeping your domain báwo ló ṣe máa báwo ló ṣe máa tọ́jú ẹ̀ báwo ló ṣe máa ràn ẹ̀ báwo ni kó máa ró lọ́kàn ẹ o tó bá jẹ́ yí pé o jẹ́rú ìyàwó tó jẹ́ pé òun fetí ara ẹ̀ gbọ́ nǹkan tó jẹ́ kémi fẹ́ tí mo fi ń play voice note yẹn over and over again nìyẹn mo ti jókòó mo sì gbọ́ wípé ok kí ló máa ń fà tó máa ń jẹ́ wípé marriage ó máa ń ní crisis àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ tó jẹ́ key factor is number one prayerlessness number two unforgiveness ọwọ́ obìnrin dẹ̀ ni gbogbo ẹ̀ wà gbogbo iṣẹ́ inú lẹ́kẹ̀dẹ̀rẹ́ ọwọ́ obìnrin ló wà especially us that we are of the African um, um, kí ni mo lè pè or origin or, or our source is African so definitely a ti mọ̀ pé kò sí there is no how we are going to guard our domain a man will be a man but it is we that are women that will be able to uphold our, uh, our door You know, the way we ought to, and guard it like a watchman. That is what we are supposed to do.